nkiberibi mikesireng krista goro buro ku hina jerusalem bi goro ku hina bi unu husu dobi bor kiki kalemma krista goro buro na hi hisigada tala talarla nanti husu le mingiri hiledine husu ni himinga mineba filipi ke awan gerka ti san puhor gerbsa Filipin so wuti an pu hori gerisa ana geri shareti no ana tu Jerusalem yadale anti husu ki karnaba anti do Pierre Philip kaya yebe ana zoma anta lare kana kita ban habi ita e gemanna bima bi izayi ki karna gerbora ban gerbi na hima kumunin geri yingire kuma baloma gema Hanayi filip ma a hinagiring Filipi wu hinagiring anti karnaba aw hobsa n yan nasu ninti tala zelen ani hobsi hinye an bokun kan ger nisalaki a gwelban ye ito fi gerbi ti Filipi lare an profeti kon habi a miga minata didange gerzina minata hee Philippe na hiya, a ayo Jésus mini ata didan Philippe na benka an husu lemi girima Jésus mini lemi nogo giri kan ger kon beke bon ta pure be Ethiopien gerbe hi gela ata hi Philippe ma an bota ta munun tule kumbu zulesi Philippe na hima kiri siraka ihuru ki leo, i Jésus han husu ne iti zulesi musiraka me Jésus han husu ne kene ben ger hila lo diri nukusi hino filipu nzuleka gerbe ni himi ngamba nya filipin gerka abu hibi nombe anti hur nogoba anta lebo hunsu angusa sharetu no ankina antidola hale